نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته لوريترا وزاد المعاد في هدي خير العباد للعلامة محمد بن أبي بكر الزرعي الدمشقي المعروف بابن القيم الجوزية عليه رحمة الله شراء الماوى في أمة زاد المعاد وناني التسواج ثم ويل لوراتني إن شاء الله تعالى قلت أما باربو لوري جاوي ní òun ni ó yẹ ká ti pe àkíyèsí pẹ̀lú iṣẹ́ olóore tí ó tún wáyé ní ọjọ́ òní àtọjọ́ ọ̀la ọ̀pá jùlọ ẹni tí ọlọ́run ọba tó bá fi ràn lọ́rùn láti gba àwọn àwẹ̀ ọjọ́ méjèèjì yìí òní ní ọjọ́ kẹsàn-án nínú oṣù shahrilahi al-muharram nínú oṣù muharram tó ṣe pé ó nípìlẹ̀ nínú ìlànà òjíṣẹ́ ńlá muhammad aleyhi afdalus salati wa tammu at-taslim kàṣà ọjọ́ òní lẹ́sà pàápàá jùlọ ọjọ́ ọ̀la fún asiyam fún ìjọsìn àwẹ̀ gbígbà tán ní àná ní alẹ́ àná nígbà tí wọ́n béèrè ìbéèrè òun ni ọ̀rọ̀ yìí jẹyọ ṣùgbọ́n kò tí jù náà ní òwúrọ̀ tòní ẹni tó ti mà alihamudulila ẹni tí ó mà kọ́dà kọjá pé nísìnyí náà nìyẹn mà wípé àwẹ̀ tó tún lóore ń bẹ lọ́jọ́ òní tí èèyàn bá ti wò à ntí jẹsàrí ìbò ní ṣe ń lè gbàjá àbí ń bẹ̀rù kankan so irú ẹni bẹ́ẹ̀ èèyàn lè máa gbé àníyàn náà lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ ọjọ́ ọ̀la òun náà ni yóò mú Ashura ọjọ́ kẹwàá nínú oṣù Shahrillahi al-Muharram àwọn ọjọ́ yìí ó pàtàkì púpọ̀. pàápàá jùlọ anabi sallallahu alayhi wa sallam ojú yóò wá wípé ipa ẹ̀ṣẹ̀ tí yẹn ṣẹ̀ sẹ́yìn láti bí ọdún kan ni nínú ẹ̀ òun náà ni pé èèyàn máa rántí ọjọ tó ṣe déédéé ọjọ́ yìí òun náà ni olúwa ọba allah ló la nàbíyùláhi musa aleyhi àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ nínú àwọn Bani Isra'il kò níbi àjàgà fìtínà Fir'aun àtàwọn ọmọ ogun rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ àǹfààní èyí tó kankan mùsùlùmí ni pé ó ń ṣe ọlọ́run pépè ó ṣe wá lójú kòkòrò láti gba àwẹ̀ ọjọ́ ọ̀la anábì wa sọ wípé la'in ishtu ila al-aami tí òun bá sì ṣẹ́kù lọ́dún tí ń bọ̀ òun sì máa fi ijọ́ kẹsàn-án kún níbi tọ́jọ́ kẹsàn-án ti wọlé ni ìyẹn ti ṣe déédéé ọjọ́ òní ọjọ́ kẹsàn-án nínú oṣù shahrilahi muharram àti ọjọ́ kẹwàá ti sọjọ́ ọ̀la nínú àwọn àwọ̀ tí ó ṣe déédéé òjíṣẹ́ ńlá muhammad aṣojú kòkòrò rẹ̀ ni ọlọ́run olóore olóore tí bá ọjọ́ omi àbọ́jọ́ omi àbásíkò omi àṣedéédé ààyè ẹ̀rí mùsùlùmí tí èèyàn fi jẹ́ mùsùlùmí òdodo náà nù tí èèyàn fi lékún ní sùnmọ́ Ọlọ́run náà nù èrè ń jẹ́ tí mùsùlùmí ní láti rí pé ó sẹ́kù náà nù lórílẹ̀ abẹ́ bá a ṣe ń bẹ lórílẹ̀ ọlọ́njẹ́ a máa lékún ní sùnmọ́ kó sì jẹ́ ọ̀rọ̀ fún wa kó jẹ́ àgùn lẹ́mìí látàrí ẹ̀sìn àti dáadáa àbẹ̀ ọba Allah kọ́mọ̀sá gbà níjọsìn fẹ́ni kọ̀ọ̀kan wa. tán ìtẹ̀síwájú lórí tíra wa Zadul Ma'ad fi hadi khayri al-ibad ibi tí àbá ọ̀rọ̀ dé ibi àkọsílẹ̀ tó kún fọ́fọ́ èyí tí olùmọ̀ wa al-Allamah Ibn al-Qayyim alayhi rahmatullah tí wọ́n kójọ sínú tíra yìí tí wọ́n pè ní ìpèsè ìpèsè láti fi máa bó o ní ìlànà ànábì ní gbogbo nǹkan kápẹ́sì lójú látara mímọ̀ ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi abdul salati wa azka ataslim olùmọ́wá ní gbàtà ọ̀rọ̀ àná bìtà bọ́rọ̀ dé òun náà ni àdúrà tí èèyàn máa ń ṣe ọlọ́run bá yọ̀ǹda aṣọ tuntun fún yàn ìyẹn ni pé aṣọ kìí ṣe dandan ni kó jẹ́ tuntun o aṣọ wọn bóyá ni ń lo tẹ́lẹ̀ ni èèyàn rà ní ni àbí kí ni wọ́n ń gbogbo oríṣiríṣi èèyàn ṣàṣẹ̀ṣẹ̀ ní ní irú àdúrà tó yẹ kéèyàn máa ṣe ni òun náà làdúrà tí ó ṣe ọlọ́run máa ń ṣe èèyàn dàkọ aṣọ yẹn báyìí pé Allahumma anta yóò aṣọ ló fún mi láwà ní ló fún mi láṣọ tí wọ́n ṣàti sọ tán yóò wá ní as'aluka khayrahu wa khayra ma suni'a lahu gbogbo retí bẹ́ẹ̀nbẹ́ ẹ̀rí o kí lè yàn kí lè mùsùlùmí fẹ́ rò látàrí lè ẹ̀rí ọmọ páyà pé à aṣọ tó máa ti gbà lọ́dọ̀ tí lọ ọ gbọ́dọ̀ wọ́ ọ kọ́kọ́ fọ́ ọ náà ọmọ kìnnì kan ẹlòmíràn ní à wọ́n náà sá kọ́kọ́ fọ́ náà ayé lè gbógbé ẹ̀ ẹ̀yìn bá ti ṣàdúrà yìí kò tẹ́ni rẹ ti balẹ̀ xayirọ̀hu oretí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà xayirọ̀ máa sọnì àlà àti gbogbo orí kan bá ṣe sínú ẹ̀ wípé dáadáa kan bẹ́ẹ̀ tó wà nù ẹ̀ náà ni gbogbo ni mo béèrè wà á wúlò bí ká ní sáré gbogbo aburú tí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làmì kò bẹ́ẹ̀ lọ wọ́n sáré máa sọnì àlà àyímọ̀ àbí wọ́n fa burú kan kún àbí wọ́n jò mọ́ àbí wọ́n lè gbogbo tó bá lè já burú bẹ́ẹ̀ làmì bẹ́ẹ̀ ẹ̀ bá ti wélé yìí.

wọ̀lábísà aṣáàrọ̀ aswad láàrin yìí ká tó lọ ẹ̀rí pé àdìsíyàwó Aisha ó rìnlẹ̀ níbi eléyìí ọ̀húwà mọ̀kànlájọ́ fi sahihayn àdìsí tó lálàáfíà ìbẹ̀rù Bukhari ìbẹ̀rù Muslim tó ní yu'jibuhu at-tayammun anábì fẹ́ràn gbogbo nǹkan dáadáa kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀rí fi tarajjulihi. وفي tàtọ̀húrìhì وفي tànàúlìhì وفي شأنه كله. gbogbo tó bá ti jẹ́ nǹkan ọ̀ṣọ́ nǹkan dáadáa bá nàbí ọba yarun apá ọ̀tún ní kọ̀kọ́ yá bí ọba sì gérun ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ọba wọṣọ apá bí ọwọ́ bàtà apá bí ọwọ́ gbogbo nǹkan dáadáa dáadáa apá ni àmọ́ tó bá fẹ́ bọ̀ nǹkan yẹn lẹ̀ àbọ̀ fẹ́ wọ tí ilé ẹ̀gbin òun lànàbì máa ṣe kí ni yọ bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ òsì bí yẹn bá fẹ́ bọ́ bàtà nísìn ọwọ́ òsì bí yẹn bá fẹ́ jáde nínú mọ́sálásí ẹsẹ̀ òsì àmọ́ tí ó bá wọlé ẹsẹ̀ wo ẹsẹ̀ ọ̀tún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàwó àṣà ni ànábì fẹ́ràn gbogbo nǹkan dáadáa kó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún ẹ̀rí torí pé àlùbáríkà ọ̀pọ̀ níbi ọ̀tún púpọ̀ bákan náà gbogbo tó bá jẹ́ nǹkan tí èèyàn fẹ́ firi bí báyìí náà bá fẹ́ bọ́ sọ nísìn àpò òṣìyàn kọ̀ọ̀kọ̀ yọ calcomins so kéèyàn fura sí gbogbo àwọn nǹkan yìí orí pọ̀ ń bẹ́ẹ̀ ó sì máa ń fa àlùbáríkà yìí olùmọ̀wá ni wọ́n lábísà ṣáárọ̀ al-aswad ànábì ọ̀wọ́ aṣọ tó ṣe pé ó ní irun aṣọ onírun ni nínú àwọn aṣọ táwọn nígbà náà aṣọ onípele aṣọ onírun amẹ́ àpèjúwe wa àwọn aṣọ kan náà ń bẹ lóde òní bíi swẹ́tà yẹn ẹ máa ní fura pé ẹ̀rí kọ́lọ́ mi wá láti abroad bíi pé bíi ẹ̀rùn báyìí ni ó lè wọ́n lè ti ṣe ìní modern kìíní tó ṣe pé èèyàn bọ̀tẹ́ ẹ̀ máa rí pé bíi wọjọwọjọ ọrùn ń bẹ̀ ń bẹ̀ báyìí ó lè wá jẹ́ tó lówù ṣùgbọ́n nígbà náà ó lè má ti advance tó báyìí irun dúdú kí n túmọ̀ rẹ̀ ìyẹn ni pé iṣẹ́ ọlọ́run bá wọ̀ nítorí mo wá fẹ́ kámọ́ ni. kama rawa muslim fi sahihihi gẹ́gẹ́ bí ìmáàmù muslim ó ṣe gbà wá ní àdìsí an Aisha radiyallahu ta'ala anha qalat خرج رسول الله صلى الله عليه وسلم وعليه مرط مرحل من شعر أسود ومن شعر جاد جوكا aṣọ tó wọ̀ aṣọ tó nílà ní ìlà onílàlà yẹn ni pé ó ní distance so aṣọ olójú aláwọ̀ kan ní sáàrí aṣọ ṣùgbọ́n pèlè aṣọ yẹn ìrùn dúdú ìyẹn ni pé ibi irun àwọn aṣọ onírun ni tó jẹ́ pé àwọ̀ rẹ̀ àwọ̀ dúdú ni ìtumọ̀ rẹ̀ gbogbo àlàyé yìí náà ni olùmọ̀ wa ní facebook kì í ṣe pé ó yan aṣọ kan láàyò lóòótọ́ fẹ́ràn àwọn aṣọ kan nínú ìran aṣọ àmọ́ kò sí èyí tí ó ń ṣe ọlọ́run ọ̀wọ́ inṣàlá ọ̀tàálá nígbà iná ni a tún dúró lónìí olùwọ́jà máa bẹ lórí dáadáa والله تعالى أعلى وأعلم اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم حقق إيماننا وارفع درجاتنا وثبت أقدامنا وانصرنا القوم الكافرين اللهم يا ولي الإسلام والتوحيد والسنة مسكنا بالإسلام والتوحيد والسنة حتى نلقاك عليها يا رب العالمين يا أرحم الراحمين اللهم قسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا ما لا يرحمنا اللهم صل وسلم وبارك عليه وعلى نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته